kí ni ìdájọ́ kéèyàn máa lọ ka àwọn tírà tó ṣe pé ní ó ń bẹ nú ẹ̀ ó ń bẹ nú àwọn tírà wọ̀nyí àwọn ìfàǹfà àti ìjà àbí ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì ànábì ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá wọn. àwọn èèyàn kan ọlọ́run bá wa ṣàtúnṣe wọn kọ́lọ́run bá wa ṣàmọ̀nà wọn tírà àwọn tírà ìlú wọn máa wá káàkiri ló máa lóun fẹ́ kà àwọn tíra tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé ìjà ni àbí fàǹfà àbí ogun tó ṣẹlẹ̀ láàrin wọn ni kọ́lọ́mbà yọ ní sí gbogbo àwọn sàábà lápapọ̀ àwọn tíra yẹn ló mọ máa wá káàkiri bàbá eh, sheikh eh, ibn usaymin kọ́lọ́mbà wa kí wọ́n dẹ̀ ti sọ so, wọ́n ní kò tọ́ kéèyàn máa lọ ka àwọn tíra àwọn yẹn àwọn tíra tó yẹ pé ní wọ́n kọ nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì kò tọ́ kéèyàn máa kà torí kíni torí pé ó ṣeé ṣe kí nǹkan kan lọ kó sí ẹlẹ́mìí kó lọ kó ìkórira àbí hatred àbí kèéta sí ẹlẹ́mìí fúndìí eléyìí kò dáa kò tọ́ kéèyàn máa ṣe kí ni máa lọ ka àwọn tíra bẹ́ẹ̀ torí pé kí ni ọlọ́run bá ọba àlékè ọlá kò ní bí ẹ́ léèrè tó bá dijọ́ gbẹdẹ̀ kìyàmọ̀ kò ní bí ẹ́ nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì o ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́run ò ní bí ẹ́ pa ẹ̀ rárá kò dẹ̀ ní bí pé àwọn wo àwọn wo ò ní bí ẹ́ ṣùgbọ́n kí Eh, sàábì o gbogbo àwọn tó tẹ̀lé wọn ìrẹ̀ wọn máa sọ báyìí gbogbo wọn máa ṣàdúà wọn máa sọ báyìí pé ọlọ́run ọba foríjì wa o foríjì gbogbo àwọn ọmọ ìyá wa tó ti ṣíwájú wa nínú ẹ̀sìn tó ṣíwájú wa nínú ìgbàgbọ́ tí ń ṣe àwọn sàábì foríjì wọn má jẹ́ kí ìkórira àbí kèéta àbí hatred kankan má jẹ́ kó kó sí wa lẹ́mìí má jẹ́ kó kó sí wa lẹ́mìí ìrẹ̀ ọlọ́run ọba torí pé ìrẹ̀ ọlọ́run ọba má jẹ́ kó kó sí wa lẹ́mìí hatred sí àwọn tó jẹ́ wọ́n ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ìtàn síwájú wa yìí torí pé ìwọ Ọlọ́run ọba ìwọ ni ọba tí ń kẹ́ ni ìwọ lọ́ba tó sì ń ṣàánú ẹ̀ ni nítorí Ọlọ́run bí ẹ nìyẹn pé ǹjẹ́ Ọlọ́run tún bí ẹ pé ǹjẹ́ ó tẹ̀lé ànábì ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa bá nítorí Ọlọ́run bí ti ń sọ pé ẹ bú àwọn sàábì mi o ẹ yé bú àwọn sàábì mi o ǹjẹ́ ó tẹ̀lé ànábì ń bẹ̀ sọ̀tọ́lọ́run ó bí ẹ nìyẹn Ọlọ́run ò ní bí ẹ ń pa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì kò tọ́ ká máa lọ gbé tíra yẹn pé ẹkùn lóòrè la máa máa kà àwọn tíra tó yẹ pé ntọ́kọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ yìí òun la máa máa kà kò tọ́ fún di eléyìí bákan náà kẹ̀dẹ̀ rí gbogbo àwọn ìrújú ìrújú yìí ó ṣeé ṣe tó yẹ pé ibi tó bá ti ń kà yẹn kíkiní yẹn wọnú ẹ̀mí ẹ̀ kó yẹ pé ní o ní lágbára láti mú kúrò nú ẹ̀mí mọ́ tó máa wá takú síbẹ̀ so ìwọ náà sọ fún mi sọ nǹkan tó ṣe pé ní ó wọ ó wọ ìrújú kan tó wọnú èèyàn tó wọnú ọkàn èèyàn irú èèyàn báyẹn kí ló fẹ́ ṣe á tọ́jú àwọn àfáà náà ni so fún di eléyìí kò tọ́ ká máa ka àwọn tíra báyìí tó ṣe pé ní ìjàlẹ̀ ìṣẹ̀lẹ̀ àbí ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé òun ni wọ́n kọ síbẹ̀.